galatia orí kẹfà. ará bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan kí ẹ̀yin tí í ṣe tiẹ̀ mú kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù kí ìwọ tìkára rẹ máa kíyèsára kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ nítorí bí ènìyàn kan bá ń ro ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan ó ń tan ara rẹ̀ jẹ ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan tí kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀ nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀ ṣùgbọ́n kí ẹni tí a ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ni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 kìkì nítorí pé kí a má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébù Kristi nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́ ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébù Jésù Kristi Olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébù fún mi àti èmi fún ayé nítorí pé nínú Kristi Jésù ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà bí kò ṣe ẹ̀dá titun iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run láti ìsinsìnyí lọ kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí èmi ń ru àpá Jésù Olúwa kiri ní ara mi ará oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín àmín.